àǹkí gbogbo wa gba kó àṣálẹ́ ẹ kalẹ́ akó àtàtàrọ̀ mọ̀ ń kọkùnrin wa mọ̀ ń kí obìnrin wa wípé bí a bá ṣe ń wọlé ẹ jẹ́ kí a máa ṣe prógrámù yìí báwo lò ní ṣé ò ní dára àánú ọlọ́run yóò wà pẹ̀lú wa kó àtàtàárọ̀ báwa náà ṣe ń wọlé rèé mọ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ agbẹ́sìngà àgbáyé a ò ní ṣubú dànù báwo lò ní ṣáájé wá a ò ní ṣìṣe àánú ọlọ́run ló kàn ọ̀rọ̀ tí mo gbé wá lálẹ́ yìí méjì ni àmọ́ àkọ́kọ́ níbẹ̀ òun ni lórí ọ̀gbẹ́ni Abdulazeez Talọlọ́hun àwọn ohun tí mo tí mo observe lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn àtòhun tẹ́yìn náà fún ara yín bá observe ẹ dákun mo bẹ́yẹ kájọ ṣe mọ́ṣúárà lórí ẹ̀ àjíròrò ìjíròrò lè lórí bá a ṣe ń wọlé ẹ máa káàbọ̀ ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi invite àwọn èèyàn kọ́ lè mọ̀ nípa ti bẹ̀rẹ̀ prógrámù yìí a ò ní ṣìṣe o ẹnu wa ò ní gbé wa débi tá ò fẹ́ alájà wa Máyọ̀wá Tóbi Rashida you are welcome to the program Mr. Wallington Olú ẹ̀ka lẹ́sà ẹ̀kú àtàrọ̀ ṣé kò rẹra sà a ò ní ṣìṣe a ò rí tajé ṣe mọ̀ ń kí gbogbo ẹ̀yin followers agbẹ́sìn àgbáyé pẹ́ káàbọ̀ ẹ kú àtàtàárọ̀ ṣé lónìí yóò dára fún wa wọ́n fẹ́ jẹ́ kájọ ṣe program alẹ́ yìí ní ṣókí tí ò ní pẹ́ ṣùgbọ́n inú mi ó dùn tẹ́ bá lè bá mi ṣí ẹ̀ dáadáa ẹ bá mi gbìyànjú láti bá mi ṣí ẹ̀ program yìí lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run Abdulazeez tó wà ní kọ́sítọ́dì brother adéwálé wahab you're welcome sir òun mo fẹ́ jẹ́ ká jọ gbéyẹ̀wò kí lójú tẹ́yìn náà fi wò ó ṣójú tí mo fi wò ó ṣé òun náà lẹ́yìn náà fi wò ó ṣé ohun tí mo lérò lọ́kàn ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí bàbá wo ìrìn àjò arákùnrin yìí taba kéré taba gé ipò kéré ó pọ̀ ó ti ń kọjá oṣù mẹ́ta lọ ó ti ń gbẹ́nu lé ká sọ pé ó ti ń gbẹ́nu lé oṣù mẹ́rin lọ tó dẹ̀ ṣì wà ní kọ́sítọ́dì àwọn ohun tó wá ń ṣẹlẹ̀ láàrin ẹjọ́ yẹn tẹ́jú ẹ̀ fi pẹ́ gbogbo wa náà la mọ̀ la sì gbọ́ sí i àmọ́ tèǹtì jẹ́ta àti tèní ó jẹ́ ohun tó jẹ́ kàyéfì ó jẹ́ ohun tí èmi ń wò wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bá mi share program yìí ẹ dákun ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like ẹ bá mi comment àná ọlọ́run á bá mi wà pẹ̀lú yín ẹ ò ní ṣìṣe o àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ wọ́n ní bí ò bá nídìí wọ́n ní bí ò bá nídìí iṣẹ́ kan ò kí ń dédé ṣẹ́ arákùnrin yìí ti wà ń bẹ̀ wọ́n ti wá gbìyànjú àwọn ẹni tó ní kéèsì tó jẹ́ àwọn ògo Ìlọrin wọ́n gbìyànjú pé àwọn fẹ́ drop case fún ta lọ́lọ́run kó lè fi ní free bail gẹ́gẹ́ bí ohun táwa gbọ́ lónìí tó jẹ́ yà lẹ́nu fún mi ni wípé èní tí wọ́n wá lérò wípé àwọn nǹkan yìí máa wá sí ìmúṣẹ làwọn lọ́ọ̀yà ta lọ́lọ́run fún ara wọn ò wá wá sí kóòtù wọ́n láwọn ní ẹjọ́ kan níbì kan nínú àwọn méjì méjì ni wọ́n ikọ̀ báńkì wọ́n dárúkọ kejì náà bákan ìyẹn wá àmọ́ báńkì yẹn ò wá àwọn méjì lọ́dẹ̀ ti mú rìpọ́ọ̀tù lọ sí kóòtù ìkan dúró fún bẹ́ẹ̀lì fún ta lọ́lọ́run ìkejì dúró fún pé ilé ẹjọ́ ò ní ẹsẹ̀ láti lè gba ẹjọ́ now bẹ́ẹ̀lì méjèèjì ilé ẹjọ́ dúró wípé tó bá wá lónìí àwọn máa bíyèsí e wípé ṣé ilé ẹjọ́ ti lè gbé ó ti ó ní agbára láti gba ẹjọ́ yìí rò báyìí àbí báwo ẹni tó wá kọ lẹ́tà ìpele ẹjọ́ yẹn ò ní agbára kò wá wá sí court àfáà ṣeko ní brọ́dà ṣeko ní adéwálé you are welcome sir ẹni yẹn ò lọ́ọ̀yà yẹn ò wá wá sí court ó ní ó ní ẹjọ́ ní high court fẹ́lòmíràn ẹni tó wá mú bẹ́ẹ̀lì bíìlì wá wọ́n ní àwọn ò lè fún ní bẹ́ẹ̀lì àyàfi kí àwọn rí lọ́ọ̀yà tó sọ pé ilé ẹjọ́ yìí ò ní ẹsẹ̀ ńlẹ̀ mo wá gbé sí làákàyè mi mo wá mọ̀ bóyá làákàyè tí mo gbé sí yẹn bóyá bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe bá mi rò ó làákàyè tí mo gbé sí ni wípé ṣé àwọn àáfàá lọrin ló sì ń bínú àbọ̀lọ́hùn fún ara rẹ̀ ló ń bínú báyìí. ẹ má gbàgbé nígbà tó bi àwọn lọ́ọ̀yà léèrè wọ́n nígbà tó kọ lẹ́tà wá ipa ìmọ̀ mistake làwọn rí bẹ́ẹ̀ àmọ́ àwọn fojú fò àwọn ò mú complain wá sórí lẹ́tà yẹn. àmọ́ kí ló dé brother Benjamin Paul ẹ̀ka lẹ́sà kí ló wá dé tó jẹ́ pé ìní nǹkan tó wá ṣẹlẹ̀ ní àyájọ́ òní tó yẹ kó sọ pé òkè o a sún ẹjọ́ bọ̀bọ́ yìí dé ìpele kan kó máa lọlé o kó máa wálé wá jẹ́jọ́ o àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ lónìí ni mo wá fẹ́ jẹ́ kẹjá kájọ ronú sí i ẹni tó kọ lẹ́tà ìpele ẹjọ́ ò lẹ́sẹ̀ ńlẹ̀ àkọ́kọ́ kò wá jọ́jìsì ní àwọn ò lè fún ní bẹ́ẹ̀lì without wípé àwọn ò ẹni yẹn àkọ́kọ́ nìyẹn o ẹlẹ́ẹ̀kejì mọ́tò tó fẹ́ lọ fi gbé ta lọ́lọ́hun ní kọ́sítọ́dì tó wà láti gbé wá sí bàbá wa òkúta ọ̀rọ̀ worldwide waaleykum salaam ya welcome sir láti gbé wá sí court. kọ́ọ̀lù wọlé mọ́tò yìí tún wá ní accident wọ́n ló gba ọlọ́kadà méjì wọ́n kú pẹ̀lú two students. pẹ̀lú students lénìí yí pé àwọn boys wa ń ṣe kíni wọ́n wá wọ́n wọ́n bínú wọ́n fọ́ gíláàsì mọ́tò wọ́n bà mọ́tò jẹ́ kò jẹ́ kó lè gbé ta lọ́lọ́run wá ní èmù yí pé títa lọ́lọ́run bá dé court ó lè sọ pé nínú àwọn lọ́ọ̀yà méjèèjì o ẹni yìí ni kó máa bá ẹjọ́ mi lọ wọ́n á lè fún ní bẹ́ẹ̀lì nǹkan yìí ò ṣeé ṣe. mo wá fẹ́ bi wá léèrè lénìí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ wá lórí platform tájọ́ ń ṣètò lálẹ́ yìí ẹ dákun ìjẹ́ ọlọ́run ló ṣì ń bínú ni àbáwọn àfa mo fẹ́ jẹ́ kájọ gbé ọ̀rọ̀ yìí rò nítorí pé a gbọ́ àwọn àwọn àfa tó ń ṣe case wọ́n sọ pé àwọn ti yọnu torí pé wàhálà tí ìyá rẹ̀ tiẹ̀ ṣe pọ̀ àkọ́kọ́ nu àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ti gbìyànjú àwọn náà ti wá fíì pé káwọn filẹ̀ now wọ́n wá fẹ́ fi sílẹ̀ nìyẹn ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ jẹ́ ká gbé yẹ̀wò rèé ṣọlọ́run ló ń bínú ni tàbáwọn afa àmọ́ ní èèmù tèmi ẹ má gbàgbé lẹ́ni kí n tó máa tẹ̀síwájú gbogbo ẹ̀yin olóríire lórí platform yìí gbogbo ẹ̀yin olóríire tọ́lọ́hún ràn ṣe èèyàn kan nídìí ìrànlọ́wọ́ wa kan láńlọ́ọ̀dù rẹ̀ fẹ́ kó ẹrù rẹ̀ síta ní ọ̀túnla ló kù ó sì rìn ó nídìí ìrànlọ́wọ́ gbogbo wa ọlọ́run ò ní fi wá ṣẹ̀sìn ẹ dákun ìwọ tọ́lọ́run bá wá fún one thousand kéré two thousand kéré ọlọ́run ò ní bọ́ aṣọ ọlọ́run rẹ̀ kò ní ṣe ẹrù rẹ ní kò ní ṣe ìṣẹ̀mí ayé rẹ bó ṣe fẹ́. àkáǹtì tẹ rí lórí àkáǹtì mi yẹn lórí prógrámù yìí bó ṣe wá náírà bó ṣe tú náírà ẹ dákun ẹ bá a fi síbẹ̀ ká fi kún tá a ní láti fi ran arákùnrin lọ́wọ́ at least owó tó nídìí ó nídìí bí a bí seventy five thousand lólówó òun kù tí ó fi pé gbogbo ọtọlọ bá fún ní wá náírà tú náírà tó bá ran ọmọlà kejì lọ́wọ́ ó dá mi lójú wípé àránṣe Ọlọ́run yóò bá mi tẹ̀lé wọn náà ẹ dákun ẹ bá mi ṣe lè láì wà rọ̀súlì ìwọ náà ṣe nítorí ọlọ́run ọlọ́run ò ní fi ẹ́ ṣẹ̀sìn ọlá àti ọlọ́run Sister Idaya you are welcome to the program Brother Mohammed Jamiu uh, Abdulrahman you are welcome to this program so gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ mo fẹ́ jẹ́ kí àwa jọ gbé wò àwọn àfa àti ṣàforíjì kí ló wá ń fa iṣu táwọn iṣu yẹn fi ń wáyé àmọ́ làákàyè mi lọ síbi nǹkan kan tí mo sì fẹ́ jẹ́ kí gbogbo apápátá ká ronú sí i ẹ má jẹ́ ká gbàgbé nígbà tí ta lọ́lọ́run ń ṣe àwọn àṣìṣe tó ń ṣe yẹn ó sọ lọ́jọ́ kan ó ní Allah yín tẹ́ tiẹ̀ ń sọ yẹn gan ọlọ́run yín tẹ́ ń sọ yẹn gan òun fẹ́ jẹ́ kó pa òun lálé lọ́jọ́ yẹn ẹ má gbàgbé ó sọ statement kan jọ yẹn ó sọ wípé àbí ó tóbi lẹ́nu mi láti sọ torí pé pè ló jẹ́ kódà ó sọ ọlọ́jọ́ yẹn pé aláàyè ah, tó jẹ́ pé tí n bá rí i mo lè gba ojú ẹ̀ kí n fún pa á. tí n bá rántí prógrámù yẹn lọ́jọ́ yẹn ni ó ń sọ̀rọ̀ nípa bóyá bàbá tèdè tàbí ìyá ọ̀ṣun tó kọ́ parọ́ mọ́ bàbá òkúta gidi. ṣé ń tẹ́lẹ̀ mi sà ẹ bá mi tẹ love ó wá mẹ́ńsán ọ̀rọ̀ yẹn jọ yẹn àmọ́ lẹ́ẹ̀ni brain mi mi brain mi padà lọ síbẹ̀ wípé ṣé kò ń ṣe wípé àwọn àṣìṣọ ọ̀rọ̀ tárákùnrin yìí ti sọ sọ́lọ́hún lọ́lọ́hún wá ẹ̀ṣẹ̀ fẹ́ wá máa mú ẹ̀sùn ẹ̀ wá fún wa báyìí ẹ sì má gbàgbé ẹ̀gbọ́n rẹ̀ náà sọ ní kóòtù lónìí yípe ó kọ́ sórí péèjì ẹ̀ ní ọ̀sán ọjọ́ kan wípé kò ní dáa fún ọlọ́ kò ní dáa fún aláàyín ẹ ṣeun bàbá wo òkúta ẹ òkúta ọ̀rọ̀ mi ò kò ní wá yín tì ẹ dákun ẹ bá mi support o ẹ bá mi support arákùnrin tí àṣírí rẹ̀ fẹ́ tú yìí ẹ dákun ẹ fún wa support pẹ̀lú ògo Ọlọ́run àṣírí tiẹ̀ náà ò ní tú sọ́wọ́ aráyé àṣírí rẹ̀ ò tú sọ́wọ́ aráyé nínú àwọn followers wa ni kódà wọ́n wà lórí ètò lálẹ́ yìí ọ wà lórí ètò lálẹ́ yìí ọlọ́run ò ní dojú àdúrà tiwọn náà ohun tá a lè máa ṣe fúnra wa leléyìí kò dìgbà tá a bá kú ká tó jàǹfààní ara wa kò sáǹfààní tá a lè ṣe fúnra wa lẹ́yìn ikú o àǹfààní tá a lè ṣe fúnra wa náà ni pé tá a bá ń ríra wa báyìí tá à ń yọ̀mọ̀ ara wa báyìí ohun lóore tó wà ń bẹ o àmọ́ ẹ àdánwò tí ó dé báwọ náà tí wàá yóò fi bẹ́ẹ̀ tọrọ owó ọlọ́run níjó ṣẹlẹ̀ sí ẹ mo rọ̀ ẹ́ mo bẹ̀ ẹ́ nítorí ọlọ́run àtànábì gbogbo nǹkan tó bá ká mọ ẹ lọ́wọ́ tó lágbára àwa náà mọ bílù ṣe rí ẹ bá fi kún arákùnrin lọ́wọ́ nítorí ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun ọ̀rẹ́ ayíṣọ abdul asif you are welcome sir. so gẹ́gẹ́ bọ́rọ̀ tá à ń bá lọ òun ni wípé ṣé kò ń ṣe ìpọ̀rọ̀ yẹn lọ́lọ́run wá ẹ̀ṣẹ̀ wá fẹ́ padà sí láti wá jẹ́ kó mọ̀ wípé mo fẹ́ fi déédéé nǹkan tó ń pè ní ọlọ́run òun ọlọ́run ṣetán láti fẹ́ fi hàn án ah mo fi pé ẹ gbádùn mi tó ṣé kò ṣe é pé ọlọ́run wá ṣetán láti fẹ́ fi wípé ta ni pàápàá ọlọ́run broda adesina abdulwasi you are welcome ọdúnọlá bámidélé you welcome nítorí wípé mo rí wípé nǹkan tó ṣẹlẹ̀ tárakùnrin yìí ṣe rí brother Sani Abdulkadir you are welcome tó ṣe yìí ẹ má gbàgbé gbogbo àwa tó bá ṣe wípé a bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ayé fìríáwó náà ló ti wáyé rí o ayé fìríáwó náà nìkan títa lọ́lọ́run ṣe yìí ló ti wáyé rí kọ́lọ́run tó rán Musa wípé ó yá dìde wá lọ sọ fún fìrìhàwù náà wípé èmi ọlọ́run bẹ̀ ìyá ọ̀yọ́ wa aleykum salama ẹ bá mi ṣe ẹ programu yìí bọ́dà abdulsalam abdulrasheed you are welcome sir my sheikh ẹ dákun ẹ bá ṣe ẹ programu yìí observation ni ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́dà bá máa sọ láyé ah, ó ní agbára kẹ́dà sọ ẹnu rẹ̀ brother princess Sheriff Sherifdeen you are welcome sir brother Nurudeen Bada you are welcome sir ó ṣe pàtàkì kẹ́dà aṣọ ẹnu rẹ̀ báwo lè dé òṣè ní ṣìṣọ sí ọlọ́run rẹ̀ torí wípé ohun tá à ń wò yìí brother Yunus ọlá you are welcome a kàn ń fojú wò ni ó mà ti ń sún ó ti ń sún sí bèbè ẹ̀wọ̀n fún arákùnrin nítorí pé ọ̀rọ̀ kan wáyé tí wọ́n pa mọ́lẹ̀ lórí nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ lórí gbólóhùn tó sọ sí ọ̀gá ọlọ́pàá lọ́jọ́ sí. àwọn àáfàá lọ pa ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ tí wọ́n jẹ́ kọ́rọ̀ yẹn jáde síta mọ́ tí wọ́n bẹ ẹ̀bẹ̀ lórí ọ̀gá ọlọ́pàá yẹn ẹ má gbàgbé tẹ́ ẹ̀ bá gbàgbé èèyàn kan pe ọ̀gá ọlọ́pàá yẹn ó dàbí pé bóyá ṣòwò rẹ̀ nígbà yẹn pé wọ́n mú brọ́dọ̀ òun kọ àbíyàn kan ṣá nílọrin kìíní kan ọ̀gá ọlọ́pàá yẹn ó sẹ́ǹdì ọ́díò ẹ̀ síta ó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ni ẹni náà ó ní Abdulaziz Adégbọlá ó ní Adégbọlá ọmọ burúkú tó bú òun tó rán òun sílé yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé bọ́lá JMK oní oníkẹ̀kẹ́ yàwẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé woman yẹn fẹ́ try láti bring out kéèsì yẹn ẹ dẹ̀ mọ̀ pé yẹn ló máa le jù. èyí ni mo wá ń rò wípé wáì tó jẹ́ pásìkò yìí ní gbogbo kínní ìwà ń jáde fún arákùnrin yìí lórí ìṣòro tó fèsì bẹ́ẹ̀mi ṣe ń ro yẹn mo mọ̀ pé bẹ́ẹ̀ náà làwọn onímọ̀ jìnlẹ̀ náà yóò máa rò nípa rẹ̀ ọ̀rọ̀ gbé torí pé ọlọ́run ọba ti sọ pé ọba onísùúrù lòun àmọ́ ẹ má jẹ́ ká gbàgbé pé ìdájọ́ ọlọ́run tó bá ti gbáyàn mú ẹ̀dá ò lè bọ́ o. ọlọ́run lè lo àwọn àáfàá lọrin fún ta lọ́lọ́run ní sábàbí ipò wọn mú sáhàámọ́ nítorí pé defamation of character kò yé yín tó ṣe wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ọlọ́run gọ́gọ́ fún ara rẹ̀ ló fẹ́ fìyà jẹ o. bàbá wa àṣírí ààbò ọlọ́run ò jẹ́ yóò dára fún àṣà mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bóyá ohun tí mo gbé sí làákà yẹn bóyá kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí. mo ń bọ̀ ọlọ́run òde kì í ya kíákíá ẹ wá jẹ́ ká wò ó ẹ wò rìn àjò ta lọ́lọ́run nígbà táwọn àfáà ni mo yọnu ọlọ́run wá ni mi ò yọnu ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ sí báyìí lẹ́nìí mọ́tò tó fẹ́ lọ fi gbé ó lásídẹ́ǹtì èèyàn mẹ́rin kú àbí bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀sì ẹ̀kú bọ́dẹ̀ sọ pọ́ ṣèṣe ni aṣáàmọ̀ pé àwọn èèyàn ṣèṣe tó ṣe pé yárọ̀tì wá lọ yárọ̀tì yẹn pọ̀ mo ti post fọ́tò ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa a ní rí bínú ọlọ́run ṣé ẹ rí ohun tó ṣẹlẹ̀ síta lọ́lọ́run yẹn gẹ́gẹ́ bí òye tèmi wà láì bínú ọlọ́run ni ẹ má gbàgbé pé ẹni tọ́lọ́hún bá ń yọ́nú sí lọ́mọ èèyàn máa ń fẹ́ o. best fọlọ́wíyọ eh, follow your digital world you are welcome sir yóò dára fún yín sir. ẹ má yẹ ká gbàgbé wípé ẹni tọ́lọ́hún bá yọ́nú sí lọ́mọ èèyàn máa ń yọ́nú sí o òun lọ́mọ èèyàn máa ń fẹ́ ṣùgbọ́n ẹni tí ìbínú ọlọ́run bá wà lórí rẹ̀ à à ní bá rìn tọmọtọmọ mo ṣàdúrà fún gbogbo ojú tó ń wò mí lálẹ́ yìí ẹni tọ́lọ́run bínú sí lọ́wọ́ o ò ní bá rìn o o ò ní bá ní àjọṣepọ̀ o ìsúnmọ́ yóò ní jọra o nítorí pé téèyàn kan bá ń jìyà àgbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni yóò bá jìyà àfa ọmọ àfa wa aleykum salaam tọ́lọ́run bá ń bínú lọ́wọ́ àwọn ẹni tọ́lọ́run ń bínú lé lórí yẹn àwọn èèyàn tọ́lọ́run ò bínú sí gan yóò máa ìyà ìyà yóò máa sọ̀kalẹ̀ lórí àwọn náà a ah, ọlọ́run ò ní bínú sí ẹ o gbogbo ojú tó ń wò mí lálẹ́ yóò ní rí bínú ọlọ́run ìwà tá a máa wù tí bínú ọlọ́run ó fi sọ̀kalẹ̀ sí wa ọlọ́run ò ní jẹ́ àwù tó bá kú ṣẹ́jú kan tírú ìwà bẹ́ẹ̀ máa wáyé kọ́lọ́run pa kó pa olúwa rẹ̀ dànù gan ó sàn ọlọ́run ò ní jẹ́ ká kúkú oró ẹ má gbàgbé brọ́dà wa tó ń need assistance wa gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n bá bá fún ẹ dákun ẹ bá mi ran arákùnrin yìí lọ́wọ́ two thousand pọ̀ jù five thousand pọ̀ jù account number wà lórí programu yìí mo fi ọlọ́run bẹ̀ yín ayé ò ní tọrọ owó fún yín ọ̀túnla ló fẹ́ lé arákùnrin yìí kúrò nílé òun náà wà lórí program ẹ dákun torí ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run àṣírí yóò ní tú o àṣírí yóò ní tú o ẹ jọ nítorí ọlọ́run ohun tá a bá tiẹ̀ rí contribute lọ́dọ̀ ẹ̀yin èèyàn èèyàn wa àwa náà fi kùn èlò seventy five thousand tárakùnrin yìí ń wá owó tó kéré ni àmọ́ bí ṣe rí bọ́dá wa kẹ̀bí èrò àtàndá àmọ́ gbogbo ohun tọ́lọ́run bá fún ẹ dákun bá ń fi ràn lọ́wọ́ o ò ní sìnkú ọmọ ọlá títóbi ọlọ́run ayé ò ní gbé ẹ tọrọ bárà o ò ní fomi ojú gba wọn ò ní fi tọrọ owó fún ẹ ẹ dákun ẹ bá mi ràn arákùnrin yìí lọ́wọ́ nítorí ọlọ́run tọ́ mo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa èmi wá wò wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìbínú ọlọ́run ni kò ń ṣèbínú àwọn àfáàmọ̀ ìbínú àwọn àfáàkọ́mọ́ torí pẹ̀mí àwọn àfáàgùn ò gbé ohun tó ń ṣẹlẹ̀ yìí mọ́ ó ti ó ti dàjú àwọn kan lọ́wọ́ torí pé mo gbọ́ tí lọ́ọ̀yà yẹn sọ lọ́sàn-án yìí ó ní tọ́ a ti ṣe agbá a ti ṣe ohun tí agbára wa ká ó ní tọ́ ẹ̀yin olólùfẹ́ ta lọ lọ́hùn tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ràn rẹ̀ ẹ lọ́ máa bá tọrọ àforíjì torí pé àwọn àwọn ògo Ọlọ́run ò bínú wọn báyìí ó fẹ́ dàbí pé bínú Ọlọ́run ló wà nílẹ̀ báyìí ẹ bá mi share programu yìí ayé ò ní bínú rẹ o ẹni tọ́lọ́run bá ń bínú sí láyé máa ń bínú láyé máa ń kórìíra o. ẹ ṣeun abíbọlá àtàndá mo wá fẹ́ jẹ́ kí gbogbo apápátá a tá a bá wo àṣìṣe tí arákùnrin yìí ti ṣe sẹ́yìn àwa wòye pé bẹ́ẹ̀ náà ni gbogbo wa ṣe fẹ́ bínú ẹ má jà parọ́ tanra wa ìbínú àwa èèyàn lọ́lọ́wọ́n bá ń bínú lé lórí bọ́dà Joseph bọ́dà Joseph ní àwọn àwọn ará Ìlọrin yí pé wọ́n wọ́n wọ́n play smart wọ́n play smart àdúrà tí màá gbà fún yín broda Joseph ní pé ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rí ìbínú ọlọ́run kò yẹ yín ẹ ní rí ìbínú ọlọ́run ẹ ní rí ìbínú ọmọ ènìyàn ṣé ẹ rí ẹni tí ọlọ́run bá fẹ́ bínú sí èèyàn náà ni ó gbé dìde tí ó fi ràn sí broda Joseph ẹni tí ọlọ́run bá fẹ́ bínú sí èèyàn ló máa gbé dìde a wá lu èèyàn kan ní sábàbí a wá máa tara ẹni yẹn fún ẹni yẹn lẹ́gbàá ah, ọba nani máyọ̀dà ọba ọba apani máyọ̀dà ọba nani láì yọ pankẹ́rẹ́ bàbá wa ti amiyo moshood you welcome sir. ẹ sì jẹ́ ká mọ̀ nǹkan kan ṣé ẹ rí wọn bá àgbà tí bòbọ́ yẹn ti fi wà ní ibi tó wà yẹn many of things ni máa yẹn ti lose o afọapẹ wahid you are welcome many of things ni máa yẹn ti lose ṣùgbọ́n kò yí àwọn èèyàn o àwọn èèyàn tí wọ́n wá ń sọ fún yín pé you are well, well done sir ẹ ṣeun ẹ bú wọn dáadáa lánàá wọ́n ti padà lẹ́yìn ẹ̀ lẹ́nìí o mo wá ń gbọ́ téèyàn kan wá ń sọ nínú wọn wípé ẹ̀rí wípé a ti filẹ̀ fún yín ni ẹ̀rí wípé a ti dákẹ́ fún yín ni ah ọmọ ìyá mi lórí platform tá à ń gbọ́ra wa lálẹ́ yìí táyé bá sọ wípé máa jó lọ à ń wẹ̀ yẹn ẹ dákun ẹ máa wẹ̀ yín yíwò ìjẹ́ ṣé wọ́n sì wà ń bẹ̀ broda Tìámíyù ẹ ní bọ́ sọ́wọ́ ayé ẹ má gbàgbé broda wa tó ní ìdìrànlọ́wọ́ wa o two thousand pọ̀ jù one thousand pọ̀ jù seventy five thousand la níìdì láti gbà fún ọlọ́run á sì ṣe rọrùn pẹ̀lú ògùn ọlọ́run ah, inshallah a ti rí àláti èèyàn kan brother wa tó sẹ́yìn owó sí wa yìí ẹ ní tọwọ́ ẹ ní táwọ́ náà o ọlànàbì wọ́n fún wa ní owó five thousand kò ní tán bẹ́ẹ̀ ọlànàbì ẹ ṣeun adúpẹ́ púpọ̀ bọ́lá ramon owó ẹ̀yẹ you are welcome. so mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ò ní járí ìbínú ọlọ́run moyi bj martins you are welcome sir. ìbínú ọlọ́run yẹn ló dé yìí àwọn ẹni yìí wá ń sọ wípé ẹ̀rí ipa ti yànjẹ́ fún yín ayọ̀mídé saheed you are welcome ẹ̀rí pa ti yànjẹ́ fún yín ah, ayé tó ṣe pé tọ́ba bá ní da, wọn ò ní bá ní débẹ̀ mọ́ ayé ò ní bá ní débẹ̀ ayé lọ́ máa tìyàn gẹ́gẹ́ báyìí tọ́ba dẹ̀ tì ẹ́ síbi kòtò fún ara wọn lọ́wọ́ dẹ̀ máa fẹsẹ̀ tì ẹ́ ayé ò ní ṣe yín tọmọtọmọ gbogbo ojú tó ń wò mí àṣìṣe ni ta lọlọ́run náà ti mọ̀ wípé àṣìṣe lòun ṣe àṣìṣe ni àmọ́ wá ṣeé ṣe ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ hmm. ìròrí mi máa ń jìnnà o mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ bá wà ní orí platform agbẹ́sìngà àgbáyé onílàákàyè ló wà ń bẹ̀ bọ́dà tí a mi yù brother Ismail Abdulaziz you are welcome ẹ mọ reason why tí mo fi sọ bẹ́ẹ̀ reason why ni wípé ó ṣeé ṣe kó jẹ́ pé yàn kan lọkùnrin yìí ti ṣe o kó wá sọ pé máa lọ ó pàdé onítìẹ̀ níwájú Àyìndé hmm. Sọláudeen Daoud wa aleykum salaam a ní máa lọ wàá pàdé onítìẹ̀ níwájú ó ṣeé ṣe kó jẹ́ pé gbà yẹn ìdájọ́ ẹ̀lọ́ ẹ̀ṣẹ̀ wàá dé yìí oní tiẹ̀ tó máa pàdé láwọn àfàtọ̀ padà wàá bú tọ́jú tiẹ̀ lọ. bóyá ọ̀rọ̀ mi ò balance bóyá kò correct bá ẹ dákun a ní tojú ilẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ agbẹ́sìn àgbáyé tẹ̀ ń wò mí lónìí ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ ẹni tẹ́ máa ṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ ọlọ́run ò ní jẹ́ kẹ́ súnmọ́ ọlọ́run ò ní jẹ́ ṣẹ́ ẹ jọ nítorí ọlọ́run bọ́dà Abíbùlá Àtàndá ló túmọ̀ sí pa gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wá gbọ́dọ̀ pọ̀ ẹ wá wo gbogbo wọn gbà yẹn tí wọ́n ń pariwo ẹ wá dákun ní ìsinyìí àwọn èèyàn díẹ̀ ni wọ́n rí ní kóòtù lẹ́nìí o gbogbo àwọn èèyàn tí wọ́n rí ní kóòtù lẹ́nìí bàbá bóyá lọ tó bóyá lọ tó ten. ẹ ṣeun ṣùgbọ́n lásìkò tá a wà yìí àwọn àfa sọ pé àwọn ò tiẹ̀ nídìí pé o tẹ̀ sọ pé òun fẹ́ gba Islam torí pé àwọn ò fẹ́ ti ọ̀rọ̀ bọ̀ lẹ́nu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn oníṣẹ̀ṣe ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pẹ́ni tó ní làákàyè tó gbọ́n ó ti mọ̀ wípé ó ti ṣe àṣìṣe báyìí the best way náà ni pé kó tètè padà síwájú ọlọ́run kódà inú position tó wà yẹn ó yẹ kó sọ pé bá mi wá àgé àti tẹ̀sùbà kí n máa bẹ̀rẹ̀ àforíjì látàsìkò yìí lọ brother Taiwo Moshood Garuba torí pé àwọn àfàkọ́ ló ń bínú mọ́ ọlọ́run ló ń bínú ọlọ́run ò ní bínú sí wa ọba farapamọ́ jẹni níyà ọba tá ò rí tí ó sì máa kó kòbókòbó yàn ayé ó sì máa wọn ò ní rẹni tó ń nú ẹ wọn á sì máa kí ẹ pẹ̀lẹ́ ayé ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ bá mi ṣàmì. afálọ́ni kọ́ni ta lọ́lọ́run ṣe o àwa gẹ̀ wàhálà ni you are welcome àwọn àfàkọ̀lù ta lọ́lọ́run ṣe o ọlọ́run fún ara rẹ̀ ń ta lọ́lọ́run ṣe o the best way náà ni pé káwọn olólùfẹ́ rẹ̀ ló máa bá wá foríjì nítorí pọ́rọ̀ tó wà nílẹ̀ gan tí àforíjì ò bá pọ̀ Muhammad Aṣíwájú tí ò bá pọ̀ ìyá mi ìyá Ọ̀yọ́ ẹ má jà parọ́ tanra wa àfàìmọ̀ kí bọ̀bọ̀ yìí kó má lọ sí goda. the only thing kan ni wípé àwọn àfáà ni wọ́n fi sọ lẹ́nu ajia aisha adeniran you are welcome àwọn ọlọ́rin lọ́kàn máa fi sọ lẹ́nu ṣùgbọ́n ọlọ́run ló fẹ́ fìyà jẹ o bọ́dọ̀ lápàdé mo lọ́lọ́run ló fẹ́ fi ìyà jẹ èèyàn ẹni tọ́lọ́run ò bá mú ẹ má jà á gbàgbé pé ẹ̀dá kan ò lè mú kò sí agbára kan tẹ̀dá ní tó lè lò lé lórí. ashina abduljalil àpèsìn ọ̀la ẹ ní ṣubú. fẹ́mi olúwa ṣeun ẹ ní ṣubú. ẹ wá wò ó ohun tí a fi mọ̀ ẹ́ pé bínú ọlọ́run ni èdè àìyedè lọ́ọ̀yà ẹ pé méjì ní court ẹ ṣe mọ́ṣúárà meeting láàrin ara yín níbi tẹ́ ẹ fẹ́ gbé ọ̀rọ̀ yẹn sí kẹ́ wọnú meeting ọlọ́run kọ́kọ́ da èdè wọn rú wọn gbọ́ra wọn yé lọ́jà ta lọ́lọ́run fúnra ara rẹ̀ wọn gbọ́ra wọn yé a ayé ò ní farapamọ́ jẹ́ńyà ọ̀rọ̀ alẹ́ yìí ọ̀rọ̀ alẹ́ yìí fún tó ní tó gbọ́n tó ní làákàyè yóò mọ ìpọ́rọ̀ ni. Abdulsalam Ismail wàláì àfa kọ́ ló ń bínú mọ́ ohun tó wà nílẹ̀ yìí ti kọjá agbára àfa ọlọ́run ló fẹ́ ṣèdájọ́ àmọ́ èmi mú àmọ̀ràn wá fáwọn olólùfẹ́ rẹ̀ kọ́ wá foríjì behalf of ta lọ́lọ́run wàláì tàlà táforíjì bá pọ̀ Ah, ọlọ́run ọlọ́run ọlọ́run la pè báyìí èèyàn ní ta lọ́lọ́run ó challenge ọlọ́run ó fi ọwọ́ ti ta ọlọ́run láyà à hmm, ó lágbára o rasodi cousin you are welcome eh, abuwash nice you are welcome èèyàn ò kí ń fọwọ́ ta ọlọ́run láyà. tábà wá sọ pé ọba sọ̀búrù ni onísùúrù ni ọlọ́run lálàṣẹ ta lọ́lọ́run Abdul Azeez tó jẹ́ ẹrú sí ọlọ́run abiyì ah ẹ wo orúkọ bóyá dá Abdul Azeez ẹrú sí ọlọ́run ẹni abiyì ẹni pàtàkì là ń pè lábiyì. ẹ wá wò ó òun wá lálàṣẹ ọlọ́run òun ni ta lọ lọ́hùn ah bàbá ọ̀rọ̀ yẹn tóbi mo kàn jókòó lénìí ọpọlọ mi dẹ̀ ń dá ṣiṣẹ́ lọ́fíìsì tí mo wà gan ìjókòó mi gan nǹkan tí mo ṣe gan mi ò wà concentrate because mo kàn ń wò mo jókòó mo wá tuntun rò ah ẹ jọ̀ọ́ ẹ ma máa wá orúkọ tá a bá fẹ jẹ ẹ má jẹ ká bọ lọ́hùn wórogún ó ti sọ tẹlẹ ipò wọn ọba òun ọlọ́run ò fẹ orogún pẹ̀lú òun ọlọ́run ah orúkọ tóun náà lọ jẹ́ yẹn pọ, ta ni ọlọ́run ah ọlọ́run náà wá da èmi rèé èmi fi ara ọlọ́run wá jáde tán a ọlọ́run má bínú sí wa ọlọ́run má bínú sí wa o àtiwọ́ tó ń gbọ́ mi lálẹ́ òní ọlọ́run ò ní bínú sí ẹ àwọn ọmọ rẹ ìyàwó rẹ ọkọ rẹ wọn ò ní ṣẹ̀sọ́ ọlọ́run tọ́lọ́run ó fi bínú sí yín o ọlá títóbi ọlọ́run ọlá àṣẹ ọlọ́run ọlá láìla ìlàlá ẹ bá mi share prógrámù yìí ẹ bá mi like prógrámù yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹfààní program tí mo ṣe yìí ẹ bá mi wá àwọn group ẹ bá mi kì í bọ̀ ẹ jọ nítorí pé ẹ̀kọ́ méjì mo fẹ́ jẹ́ ká kọ́ lára ta lọ́lọ́run ẹ̀kọ́ àkọ́kọ́ tẹ́ ẹ bá tẹ́ ẹ bá ṣàkíyèsí àwọn ẹbí ẹ̀gan fún ara wọn wọ́n ètì ẹ̀ àwọn fámìlì ta lọ lọ́hùn pásọ́nálì wàláì fọdẹ ọládàpọ̀ you are welcome family ẹ ọlọ́run da ìkórìíra ta lọ́lọ́run sí wọn lára ìkórìíra yẹn náà lọ́lọ́run dà sára àwọn lọ́ọ̀yà tí wọ́n fi gbọ́ra wọn yé ẹ má jà parọ́ tọ́ra wa alọ́lọ́run bínú bọ́dà gẹ̀ẹ́nì alani a ní ọlọ́run bínú. ẹ̀yin tẹ́ ń pè mí international yìí ẹ dápẹ́ ní sùúrù ọlọ́run ò ní bínú sí ẹ wàláì Lawal Saheed ẹ kalẹ́ sà ọlọ́run ò ní bínú sí gbogbo wa ah ohun tí mo fẹ́ ká ṣe àjọ panupọ̀ náà ni àjọ wa foríjì ẹ má gbàgbé ọmọ ìyá wa tó nídìí ìrànlọ́wọ́ wa o account number wà lórí program yìí nítorí ọlọ́run ọ̀túnla ni alẹ́ òní ti ṣú kálẹ̀ ọ̀la ni to bá lè ní ti ṣú kan ó fún wa five thousand àríyàn kan ó fún wa five thousand ọmọ ìyá wa yìí nìdí seventy five thousand wọ́n fẹ́ lé ńlé ni wọ́n sì ti fún lọ́túnla ẹ̀gbọ́n mi abedon worldwide ẹ dákun a nídìí ìrànlọ́wọ́ yín fún arákùnrin yìí èèyàn kan fún five thousand naira tá a bá tiẹ̀ rí i pé thirty thousand á wá yòókù sí lọ́wọ́ ara wa á fi kún ọmọkùnrin yìí lọ́wọ́ òun náà wà lórí program pẹ̀lú ògùn ọlọ́run tó bá ṣe ń wọlé màá fún alábọ̀ àgbọ̀rọ̀ tún jẹ́ ègún mọ́yán àgbọ̀rọ̀ jẹ́ ògùn olóògùn mọ̀ tiwa nítorí pé iṣẹ́ tá a gbé dání iṣẹ́ ọlọ́run la pè é tọ́lọ́hún bá wá dà wá láàmú a tún fọwọ́ ara wa a fi ṣe fa ìdààmú sáyé wa. Adébáyọ̀ Táíwò you are welcome ẹ dákun ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ o account number wa lórí orí kinní yẹn ẹ bá wa fi síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run iye tó wọlé á gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run lálẹ́ ọ̀la kọ́lọ́hún ṣọ́ wájọ́ lálọ́ ẹ dákun ẹ bá wa ràn lọ́wọ́ àṣírí rẹ̀ tiẹ̀ náà ní tú òkè òkè òkè gíga tó ń wò yẹn ọlọ́run á bá mi gbé ẹ kọjá bẹ̀ ìdílé ìyá ìdílé bàbá yẹn ọlọ́run á wọ lásìkò tá a wà yìí yóò bá mi mú ẹ yóò bá mi ṣe é lógo ńbẹ ẹ dákun ẹ bá mi ran ọkùnrin yìí lọ́wọ́ nítorí ọlọ́run àtànábì iye tó bá wọlé tá a bá tún rí sí i lọ́la tá a bá dàkun lọ́la àwa náà fi kún ológo ọlọ́run àṣírí ò sì ní tú àṣírí ẹ̀yin náà ní tú ọlá àti tóbi ànábì alálàá ìlà ìlàlá àwa wọlé lọ sùn ẹ jẹ́ ká jọ di ọ̀rọ̀ méjì mú tí mo fẹ́ ká ní ẹ̀kọ́ lára ta lọ lọ́hùn tó o bá ń sọ̀rọ̀ má bínú jù ẹ ń gbọ́ tó o bá fẹ́ sọ̀rọ̀ má gbé ìbínú wọ̀ lásìkò tó bá wá ń bínú ẹ̀kejì má gbé ọ̀rọ̀ wọ̀ o méjèèjì yìí wọnú ara wọn ẹ gbọ́ tó bá fẹ́ bínú má gbé ọ̀rọ̀ wọ̀ lásìkò tó bínú yẹn pa ọ̀rọ̀ mọ́ra rẹ lára nítorí pé tó bá máa sọ̀rọ̀ ńgbà yẹn ohun tí ò dá ni wàá fọ̀ jáde. lásìkò tọ́rọ̀ bá wá ń gùn ẹ́ ọmọ ìyá mi dákun má bínú tí bínú bá fẹ́ wá ọmọ ìyá mi pamọ́ra torí pé bínú ò kí ń bímọ re tí ò bá bí ẹ̀tẹ́ yóò sì bí ikú bẹ́ẹ̀ ni yóò bá para rẹ̀ yóò sì pa èèyàn ìbínú bímọ rẹ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a yóò ní fi ìbínú ṣe yín a yóò sì ní fi ọ̀rọ̀ ṣe yín torí pé ẹni táyé bá fi ọ̀rọ̀ ṣe wá ní ṣe bó ṣe sọ yẹn náà ni ó yá máa sọ lọ máa sọ lọ ó sì lọ sọ lọ bá ẹni tí tí ó tí ó tí ó tí wọ́n á sọ fún ẹ bọ́rọ̀ ṣe jẹ́ ẹ dákun ẹ bá wa ṣí ẹ prógrámù yìí ìdààmú ò ní débẹ̀ ẹ jọ nítorí ọlọ́run ẹ ṣe ń bọ́ra ẹ wá sí nice ẹ bá wa ṣí ẹ ọ̀rọ̀ ní agbára o ẹ má gbàgbé wọ́n ná ọ̀rọ̀ lọ́lọ́run fi dáyé kún fáyà kún yìí náà ni òun ló fi dá ọ̀rọ̀ yẹn náà làá náà ń sọ ọ̀rọ̀ yìí náà ló gbé ta lọ́lọ́run lọ síbi tó wáyìí ọ̀rọ̀ àmínú òbí rere kọrin kan ní ìsinyìí ló yẹ orin yẹn wá ń yé mi jù ó ní kí ló ń yọdà lápò ó ní ọ̀rọ̀ kí ló ń jẹ́ ṣe ni lóore ọ̀rọ̀ ni kí ló ń jẹ́ kọ́ tini mọ́lé ọ̀rọ̀ ni kí ń ṣe kú pa ni ọ̀rọ̀ ni a ò ní sọ̀rọ̀ sọ. èmi náà sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí ọlọ́run ò ní jẹ́ kí n tẹnu gbóbi ọwọ́ mi ò ní sọ̀rọ̀ sọ. So gbogbo ìwọ tó ń wò mí náà o ò ní ṣe ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ńta lọ́lọ́run sọ yìí ó gbèdé gada oṣù mẹ́rin ti fẹ́ẹ̀ pé báyìí ọ̀rọ̀ ò tí ì níyanjú kéèsì ìbẹ̀rẹ̀ o táwọn ẹni tó ní kéèsì bá sọ pé àwọn ò dáríjì kéèsì ò tí ì bẹ̀rẹ̀ wọn ìdájọ́ o kò sí kéèsì o tó ní àwọn ò dáríjì <laughs> awo ó sì ń lọ síbẹ̀ o ọ̀rọ̀ awo sì ń lọ bẹ̀ o alájà abdulgani ọmọ yẹlé ẹ ní tẹnugbó bí ọwọ́ gbogbo ojú tó ń wò mí ò ní tẹnugbó bí ọwọ́ ẹ jẹ́ fún ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ máa ń gbé ni torí pé ó máa ń bá èṣù ṣiṣẹ́ àmọ́ gbogbo nílà á káyè lásìkò ìgbà tọ́rọ̀ bá fẹ́ gbé ẹ gbìyànjú láti lè kọńtúrò ọ̀rọ̀ má jẹ́ kọ́rọ̀ kọńtúrò rẹ o torí pọrin tọ́rọ̀ bá ti balẹ̀ kò ṣeé kó mọ́ ọ̀rọ̀ lèèyàn kan sọ lọfun ní kì í mọ́tò ọ̀rọ̀ lèèyàn kan sọ tó fi ràn lọ sí hajj ọ̀rọ̀ lèèyàn kan sọ lọ fi fún ní fisa ipe máa lọ sí abroad bẹ́ẹ̀ ọ̀rọ̀ lèèyàn kan sọ tó fi tì mọ́lé o ọ̀rọ̀ yìí náà lèèyàn kọ́ sọ tó fi sọ pé ṣé ibi tó wà yìí ọ̀run ló kù tó ń lọ ẹnu wa ò ní ràn wá lọ sọ́run ọlá àti tóbi ọlọ́run ọlá la ilaha mo ṣàdúrà fún gbogbo ojú tó ń wò mí pátá pátápátá káfàtà ẹnu rẹ ò ní kó bẹ́ẹ̀ o ò ní ṣe ọ̀rọ̀ sọ àdúrà talẹ́ yìí gbọ́dọ̀ lágbára torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ah <laughs> ayé ò ní dá wa lákẹ́ ọ̀rọ̀ àmọ́rò ò ní pa wá kò sì ní rán wa lọ sẹ́wọ̀n o ò ní ṣe ọ̀rọ̀ sọ ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi ṣàmì ọ̀rọ̀ tí mo wá gbé wá lálẹ́ òní lórí bùrọ̀dá wa bùrọ̀dá tí mo sọ yìí ẹ dákun ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ a ní ṣíṣe Alhaji wa Usman Ayinde ọ̀rà sà two thousand pọ̀ three thousand pọ̀ five thousand pọ̀ ẹni tere èjì tere lówó fi ń pọ̀ kò sí ìgbà tó yẹn máa fi pé tá a sì máa fi ran ọmọkùnrin yìí lọ́wọ́ a ní ṣíṣe o a ní tẹnu gbóbi ọwọ́ o. bàbá wa ní ìyàtọ̀ wà nínú ọ̀rọ̀ àti ọ̀ràn a. Ah, ọ̀rọ̀ náà ló máa ń bí ọ̀ràn ọ̀rọ̀ ni ta lọ́lọ́run sọ yìí ọ̀rọ̀ ló sọ tó fi dáràn ah àbá mi aláàjì gẹ̀rí ọlọ́run jẹ́ ká bá àgbà ká bá nípò àgbà ká máa rí yín bá èyí tá a kún sọ èyí náà èyí náà lẹ́kún sọ ká máa sọ àbí àníwá yín tì àmọ́ mọ̀ yá mi àmọ̀ràn méjì tí mo fún ẹ má gbàgbé o tọ́rọ̀ bá ń gbé ẹ má bínú tínú bá ń bí ẹ má sọ̀rọ̀ pa ọ̀rọ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ tó bá pa mọ́lẹ̀ á jẹ́ kó lè gbé ìbínú mi lásìkò tó bá wá ń bínú má sọ̀rọ̀ lásìkò tó bá yẹ kó sọ̀rọ̀ ọmọ ìyá mi ò ṣe má bínú nítorí pé tó bá bínú wàá ṣi ọ̀rọ̀ sọ a ní ṣi ọ̀rọ̀ sọ ayé ò ní ṣì wá gbọ́ àwa náà ò ní ṣì sọ gbogbo ibikíbi tá a bá ti ń sọ̀rọ̀ ayé ò máa fẹ́ tiwa ni wọn ò ní wọn ò máa ṣe àfiwá ni ọlá títóbi ọlọ́run àtàtìlẹ́yìn ànábì gbogbo ibi tó bá ti wá ń sọ̀rọ̀ láti fi gba owó ọlọ́run ó wọlá bírọ́dà tó fẹ́ ṣàánú lálẹ́ òní ìwọ two naira one thousand two thousand three thousand five thousand tó fẹ́ fi ràn lọ́wọ́ o ò ní ṣe ọ̀rọ̀ sọ ayé ò ní díẹ̀ tí wàá fi ṣe ọ̀rọ̀ sọ ọlá àbíjá ìrọ̀sọ́lọ́lá ọlá àpọ́nlé àrùkùrahàn ọlá lá ilá ilàlá mo fi ìṣẹ̀dá bírọ́dà wa yìí ṣàdúrà fún gbogbo alálẹ́ òní ọlọ́run á wọlá agbára àtọjọ́ tí wọ́n bí sáyé táyé kíkú ewu gbogbo àwa tá a bá bá a contribute sínú ìrìn àjò yìí yípa àṣírí rẹ̀ ò ní tú ọlọ́run á wọlá àṣálẹ́ yìí àṣírí gbogbo wa ò ní tú tó bá ku ìṣẹ́jú kan tọ́ta ń retí wípé àwọn fẹ́ wu ẹ̀sìn rẹ̀ ọlọ́run wọlá agbára rẹ̀ ọlọ́run yóò sì bẹ bo àṣírí rẹ̀ ọlá títóbi ọlọ́run ọlá àṣẹ ọlọ́run ọlá ọjọ́ tíyá rẹ̀ bí ẹ ohun tí mo tọrọ fún ẹ lálẹ́ yìí yóò rí bẹ́ẹ̀ gbogbo ojú tó ń wò mí ọlá ọjọ́ tí bàbá rẹ tó sunrun rẹ gbogbo ohun tí mo tọrọ fún ẹ lálẹ́ yìí ọlọ́run á jó rí bẹ́ẹ̀ gbogbo ojú tó ń gbọ́ mi gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní àtẹ́tí tí ó tún máa gbọ́ mi ẹ bá mi dá sí ọ̀rọ̀ bọ́dá yìí ọlọ́run á bá mi dá sínú ọ̀rọ̀ rẹ yóò ṣe ọ̀rọ̀ rẹ láṣẹ pé ọlọ́run ó wọlá ipọ́jọ́ tí ìyá rẹ bí ọ ó rómira ó rí ẹ̀jẹ̀ ò kúkú gbóná ò lògbàdì ẹ̀wọ̀n o ò ní fi ìpọ́njú lu ayé ọlá àṣẹ láháúlà wàlà quwwata illa billa aliyyul azim ẹ bá mi dá sọ̀rọ̀ mi o ọlọ́run á dá sọ̀rọ̀ gbogbo wa o àwa wọlé lọ sùn báyìí àní tójú oorun lójú kú wọn ò ní pè ẹ́ pa o ò ní jẹ́ pé ọ̀run ọlá àṣẹ agbára ọlọ́run má gbàgbé tó bá fẹ́ sùn ẹgbẹ́ ọ̀tún ni ó fi lélẹ̀ kọrí sí gabas tàbí o kọjú sí gabas ibẹ̀ ni o kọjú sí kó tó sùn tó bá lè ṣàlùwàlá kó tó sùn ó dára púpọ̀ má gbàgbé màá sọ téèni méjèèjì kúlẹ̀ àwọn oṣùbùrábì násì kúlẹ̀ àwọn oṣùbùrábì falak láti kà á ìwọ tó jẹ́ christianity má gbàgbé láti ka àwọn psalm inú bible rẹ kó tó sùn ó ṣe pàtàkì fún ẹ torí pé ìṣọ́ ọlọ́run òun làgbà ó ta lè kọ́kọ́ wá síwájú ohun gbogbo mo fẹ́ kó dì mú bẹ́ẹ̀ tó bá ti wá sá mo fún aláyà kan ẹ má gbàgbé àti sá tó máa ń fi aburú ayé dànù wakọ̀ dímúná ìlà àmìlú mínú àmàlí wájà alínáwù àbá àmọ̀zúrọ̀ lẹ́yìn tó bá ṣàdúrà tán tó ti ṣe gbàdúrà tó fẹ́ ṣe tán fún oorun rẹ má jẹ́ kí kẹ́límọ́tù ṣáádà òun náà ni ó jẹ́ kó gbẹ̀yìn tó ń fi gbé ẹ lọ òní tójú òun dójú kú o òní tẹlẹ̀ mọ́lẹ̀ ọlá òde yìí ó pàdé aláàánú rẹ̀ olóore rẹ̀ yóò pàdé rẹ̀ gbogbo àwọn aláàánú tí ó ṣe é láàánú wá rántí nọ́mbà rẹ̀ láti pè é sórí aago láti ṣe é lóore kọ́ńtíráàtì tó ń já fún ìwọ lọ́lọ́run ó bá mi gbé fún kò ní bọ́ sọ́wọ́ ọ̀tá rẹ̀ ọláwájà bá ti kún kún kún fàyà kún ẹ bá mi share ẹ bá mi like yóò dára fún wa o ire ó dàárọ̀ ẹ má gbàgbé ẹ bá mi ran ọmọ ìyá wa lọ́wọ́ o àkáǹtì wa lórí prógráàmù náà salamu alaykum.